ti sún mi láàrin quiet ohun rẹ̀ bó ti ń bẹ̀rẹ̀ rí o. àbí ká rí odò ká sùn kí lára alẹ́ fẹ́ mu náà ṣé kò ti yẹ kọ́ wọ kàràǹbà ní ìdè. wí ló máa bá mi. ẹ má bínú ẹ wo gbogbo ọ̀nà ló dá páàrọ̀ ẹ ṣàmùpá àwọn ọlọ́kọ̀ ń bára wọn jà. ṣàlàyé fún mi ṣọ́ kémi ò mọ̀ ẹjọ́ orí burúkú tó ń tò kiri tó jẹ́ òpẹ́ dénà rí bó ṣe ń bẹ̀rẹ̀ rí o. mọ́mì kò rí bẹ́ẹ̀. tí bá dẹ̀ fọwọ́ mi kàn ẹ́ sí tí mo bẹ̀rẹ̀ sí nílùú ẹ̀ wọ́n ní mọ nǹkan tó ṣe o èmi ò dẹ̀ ní fọwọ́ mi kàn ẹ́ mi ò ní fọwọ́ mi kàn ẹ́. mi ò ní fọwọ́ mi kàn ẹ́. mami ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mami ẹjọ́ ẹjọ́ mami ẹjọ́ ẹjọ́. ọbẹ̀ lumi ọbẹ̀ lumi. ẹjọ́ yìí máa ń ẹjọ́ ẹjọ́ kí ló ṣẹlẹ̀ màmá. ọmọ òṣù lọmọ yìí ọmọ lásán ìkejì ajá kò lọ́rọ̀ gbọ́ bó ti wù ó mọ. ẹ má bínú ma ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tí wọn náà fi pẹ́. kò rí bẹ́ẹ̀ mi rọ́kọ̀. bẹ́ẹ̀ni o ti sáwọn bẹ́ẹ̀ni o ti sáwọn onírú aṣẹ́wó oníṣekúṣe ra fi kan yòókù àbí aṣọ. màmá èwo tún nìkan tó kù tó ti fi sábẹ́ aṣọ. sẹ́yìn ìmọ̀ kan tó bá ti ń kúrò ajá lè ní ẹ̀yẹ tó aṣọ ẹ̀wò tó bá ti fi. ọmọ ètò ẹ ní sùúrù mà ẹ má bínú mà ìwọ náà máa tún wọn. Ah! kó má ti ẹ̀gbọ́n rẹ̀ bá bèmí náà bẹ̀. ṣọ́ọ̀ṣì wọlé lọ onísọ lẹ́nu mi ìlẹ̀jọ́ sọ mí lẹ́nu ó lè sọ mí lẹ́nu ó lè sọ mí lẹ́nu. ẹ mama ẹ jọ fún mi lọ kò yé ẹ má bínú. mi ìbínú mi ìbínú mi ìbínú ẹ ṣe ẹ ṣe o mi ìbínú ẹ ṣe ẹ ṣe o. àkòrí mi má dán orí olórí o ire o tí hmm. nǹkan tó ṣe jọ ẹ̀yin lójú ni pé nítorí ẹja lè jò nílùú wa ni àti pé iṣẹ́ ló gbé yín wá síbí báyìí ẹ̀rí tí wọ́n jáde sí wa lọ́jọ́ yìí ọ̀rọ̀ wa ò wọn lójú kọ́ bọ̀. àbọ̀nà withstanding sùúrù náà ló máa ní ṣé ọ̀fọ̀ àwọn kù fún ẹ níyà ẹ kí wọn náà dẹ máa ṣe nǹkan tó bá tó ní gbogbo ìgbà kó dẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. sùúrù sùúrù máa tẹ̀tì ní rẹ̀ náà bí ìbá ní sùúrù kí ni mo fẹ́ ṣe gbogbo àgbàdo tọ́lọ́run bá ti dà síyàn lágbàdá ó ti di yíyan ni èmi máa tẹ̀tì gba kádàrà kí n bà lè má gbà kodoro. Ah, anyway that's right káàbọ̀ ṣe wá ti jẹun. jẹun kẹ wọn fún mi lóúnjẹ láti àná yẹn. wọ́n mo ṣe rice kékeré kan tí ó yìí kú díẹ̀ nínú port bóyá tó bá mind ká lọ sínú ilé kó lọ jẹun kí lè fún ẹ ní oògùn láti kí òróró pains. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára ọlọ́mọ gbogbo tẹ bá dé pátápátá lẹ ti máa bójú rere àtàánú olúwa pàdé gbogbo bí tẹ léwé àti ègbòdè pátápátá ọlọ́run máa ṣíjú àánú wò. àmì o àmì o àti wọ́n let's go inside. torí kó o tó pa mí kó o tó fún mi lẹ́jẹ̀ rú èmi gan ayọ̀lẹ̀ ayé lẹ́mìí wọ́n mú oṣù èmi rẹ̀ jàtijàti bí èmi mọ pàyà ẹ̀. ẹjọ màmí mi ti ṣe bẹ́ẹ̀ mọ́. ọlọ́run ń ra ọ̀run. rúra rẹ̀. ẹ kí lè. Ah, ọkọ mi. lálóńgbé kí ló ṣẹlẹ̀ kí ni kókó ń tọmọ yìí tó fi kó gbogbo ẹ̀jẹ̀ rádaràda tó kólé lórí kí ni tó ṣe fún ọ gánà. ẹ bá mi rí. níbo èmi ń bọ sọ̀rọ̀ pé kó gbé ẹ̀jẹ̀ dáadáa tó kó sẹ́yìn ọmọ nì kó kó kú ọmọbẹ̀ ó ní ọba ọrẹ wọn ọba ọrẹ gẹ́gẹ́ mọ̀nà. ààrẹ tó wà ń bẹ. kó ṣe kí ni wọ́n ń dì ọ́ ní àbúrò pé mo ti. yóò gbé lẹ́jẹ̀ fún ẹ̀yin ọmọ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kúrò jà yìí gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ dáadáa. ẹ bẹ jẹ mi lẹ́sẹ̀ ni. ọmọ ọmọ pẹ́kẹ́sì ọkọ̀ tó kẹ̀dà. ọ̀dà kí ni lájọrí ń tó ṣe kò sọ̀rọ̀ àbí ọ̀dà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ báyìí wọ́n lò kúrò rò ní ọ́ wọ́n ní ṣe ló ń fìtí ni ọmọ yìí wọ́n ní ṣe lòjọ́ gbàdàn láàárọ̀ òjọ́ gbàdàn lọ́sìn òjọ́ gbàdàn lálẹ́ ó yá kí ni kókó tó ṣe fún ọ tí òfin jẹ́ gbàdàn kó lẹ́ kí kí ló ṣe fún ọ. ẹbí. kémi ó béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀dà amúrẹ́ni kejì ń gbọ́ o kí ni lájọ́ rí ní tó ṣe fún ìyá jẹ́. mi ṣe gọkàn àwọn náà lọ ní pé kí n lọ pọn mi mo dẹ lọ pọn mi wọn tún ní kí n lọ lọta mo lọ lọta wọn tún wá ní kí n lọ yan. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọ̀hún ó gbé gbẹgbẹ ẹnu yàdà sọ́hùn-ún gbogbo tó sọ́kalẹ̀ kí ló fi jọra wọn kí ló fi jọra wọn ẹlẹ́jọ́ òṣìṣẹ́jọ́ yìí náà ẹjọ́ orí burúkú yìí làwọn òkèrè àdúgbẹ́jọ́ yìí ni. mà ṣe o yorùbá káre láyé dáńsá kìíní o ọpọlọ yín ò ní jọba yorùbá torí yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò nírú ẹni láyé fún àbàdà kò ní mọ iye ẹni n bá ṣe pé wọn náà fi nú ẹ báyìí ó fi ṣoyún ọwọ́ àfẹ̀yìn gbọ́mọkùn ó bímọ láyé láàyè rẹ ǹjẹ́ lè ṣí ọmọ tiẹ̀ báyìí torí pò bímọ nì ló ṣe ń ṣe ọmọ ọmọ àbúrò mi ló ṣe ń ṣe rádáadáa ló ń gùn bí ẹṣin ló ń ṣe kàṣàkàṣà kí ló dé ṣó lè sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣó lè ṣe bẹ́ẹ̀ dá mi lóhùn tó bá lè ṣe bẹ́ẹ̀ tó yẹ pé ìwọ ló bí lọ dẹ̀jẹ̀ lé lórí tó ṣe wàhálà lórí ẹ̀ ṣó lè ṣe bẹ́ẹ̀ dá mi lóhùn. iná ti ń bí mi má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ wèrè o iná ń bí mi gidigidi ni ha ọsẹ múnú mi rọ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ̀ ni ǹdẹ́ lẹ̀ ǹdẹ́ ìjókòó. ẹ máa mọ̀ tán. gẹ́ orúkọ ọmọ ló máa ń ru ọmọ Sàlíù ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀ ẹ orúkọ yín ló ń orúkọ ẹ ló ẹ. ló lanu gbàgà ló pè ní sálíù wọn tó wèrè. ìwọ la ẹnu agbárí ẹ ìwọ ń sọ pé mi ò bímọ èmi ò lóyún èmi ò bímọ lẹ́nu tiẹ̀ ah, ẹ máa kú oríire ṣeráyé ẹ kì í ṣe torí àwọn tó kójọ sílé yẹn àwọn egbére tó kójọ sílé àwọn emèrè lójú yoròrò tó kójọ sílé yẹn ló ṣòro pé ó ti bímọ mélòó lọkùnrin náà ọmọ tó bí jàre kó sọ fún mi ló fi àwọn ọmọ pupa jọ sínú ilé olóòbí mọ ìwọ tó dúdú látòkè dé tó ní gbàsẹ yìí ìwọ olóòbí mọ ah ó dàbà ọkọ mi mo wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ fún yín sìn ipe ọmọ àlè làwọn ọmọ yẹn tẹ́mi ìwọ́n tẹ́tí ráwọn ọmọ funfun tẹ́bí jọ. ó ti má má má dọ̀rọ̀ rú mọ́ mi lójú o n èso ọmọ àlè mọ́ mọ́ tèmi ṣe tí wọ́n bá rìnrìn ẹni kọ́ mọ̀ ìyá tó bí wọn pupa ìyá wọn ni wọ́n jọ ìtumọ̀ nínì ìyá wọn ni wọ́n jọ mo èso ọmọ àlè. ayé lanu agbárí yín ẹ sọ fún mi pé mi èmi ò fi ní jẹ yín mi ẹ̀yin náà la máa ń bẹ ẹ torí ó sọjọ́ kìíní àná pé ojú yín wà lára mi ojú yín wà lára mi ń gbà ẹ nì tẹfẹfẹ mi tipátipá nítorí mi ìgbà mo gbà fábùrò yín lẹ́sẹ̀ dé inú mi lẹ́sẹ̀ kàn wọ́n gi ẹ jọ ẹ túlẹ̀ ẹ túlẹ̀ o ẹ̀yin lanu agbárí yẹn ní mi ò bímọ ẹ ẹ tiẹ̀ dúró níjọ́ tẹ ti ń wá síbí báyìí kí lẹ gbé wá sínú ilé yìí rí ṣé bú ẹkún ọ̀gárí kan wá nípa àgbá ó bá mi fi tọ́jú ọmọ àbúrò mi o kàkà bí ẹ tún wà ẹ tún jókòó ẹ jẹ ẹni ṣé ẹ jẹ ẹlẹ́nu jàmbá ti ah. olùkóra mọ́lẹ̀ pẹ̀lẹ́jà rèé. ilẹ̀ má ti ṣú. èmi ò lè mú ọ̀fẹ́. ẹ ṣe. ẹ gbògiri jáde ọ̀nà rẹ ọ̀nà rẹ. ẹ wọlé àyíká ẹ jọ ẹ pàṣẹ fújà lọ ó jẹ́ tẹ̀lé ó jẹ́ tẹ̀lé tẹ̀lé tẹ o fẹ́ lómi o dara de mi lọ o dara de mi lọ de mi lọ. Bá mi ẹjọ́. Bá mi ẹjọ́. Bá mi ẹjọ́. Ìwọ Ọlọ́run kí lè ṣe mí gan-an kí ló dé kí ni mo ṣe tí ẹ fi gbé ìyà tí ó tó yìí sí mi láyé àti ní ìdíje ayé mi wọ́n kì í wá sáyé ni mo wà ní mi ò ní adùn odindi ọjọ́ kan ṣúlẹ̀ rí kí lè ṣe mí gan tí bàlùjẹ́ fi wá finú ọkàn mi ṣe ibùgbé ah! ìyá mi ẹ̀sùn. Ah, ẹ ti sùn ṣebí wọ́n ní òkú ọlọ́mọ òkè ń sùn ni èdè gbàgbé mi síbí èdè ọrùn ó màmí kò dá o kò dá o yà yí pọ̀ jù. lọ jọ ẹ sílẹ̀kùn. aláìrún bí aṣọ náà pa ní ilé wàá gbé ẹlẹ́dùnwá onísàbàbí rẹ̀ wá sún mi bárẹ̀ orí mi àpẹẹrẹ mo bẹ̀ sún mi bárẹ̀. má fi ọwọ́. ọbẹ̀ orí mi kò fi rẹ̀gbẹ́ mi o ara ayé mi kò fi rẹ̀ hàn ni mo fẹ́ orí aláìyan ọmọgbé mi ò mọ̀ bẹ́ẹ̀bẹ́ ó sún mi bárẹ̀ orí ò sún mi bárẹ̀ wọ́n sún mi bárẹ̀ orí ò sún mi bárẹ̀ ẹlẹ́dùnwá onísábàbí ire wá sún mi bárẹ̀ orí mi àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀ jọ̀wọ́ orí mi ò mo bẹ̀ wá gbọ́ ìwọ láláyọ̀ ọmọ ìrètí mo tẹ̀lé o kọ̀mọ́ aráyé máa fi ìrètè mi ṣàpínlẹ̀ mo bẹ kí n má ṣiṣẹ́ òfẹ́ lómi jẹ́ wọ́n sún mi bárẹ̀ orí o wọ́n sún mi bárẹ̀ wọ́n sún mi bárẹ̀ orí o ah, sún mi bárẹ̀ elédùwà onísábàbí ire wọ́n sún mi bárẹ̀ orí mi àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀ mo fi ọwọ́ mi gbà ẹ́. ọbẹ̀ orí mi kò fi rẹ̀gbẹ́ mi o ara ayé mi kò fi rẹ̀ hàn ni mo fẹ́ orí aláìyan ọmọgbé mi ò mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ló dé kí ló ti bọ̀. ó ti sùn mí kò sí nǹkan kan tí mo ṣe tó tẹ̀yà àgbà lọ́rùn mi ìbò kan tí mo tún fẹ́ ṣe mọ́ mo yẹ kí n tẹ̀lọ́ para mi dànù kí kúkú máa lọ. para ẹkẹ àkótí ìlú tí ó lẹ́bù yẹn náà ṣé wọ́n mọ̀ pé tó bá máa wà successful in life ó máa ní láti face àwọn problems kan and moreover tí wúrà bá máa dán ó láti kọjá náà and gbogbo nǹkan tó ń sọ yìí wípé wá já sáyọ̀ lọ́jọ́ kan. ojú òun kọ́ ló fẹ́ já sáyọ̀ báwo ló ṣe fẹ́ já sáyọ̀ ṣé dídí mi tí mo ti ń pọn mi káàkiri àbí tí mo ti ń kiri ẹ̀fọ́ school start lásán mi ò ní màmí kọ̀ láti sanwó exam mi mo ti sọ fún ọ pé kò jẹ́ kí n lọ́kàn ṣe wò dá mi lọ ìgbà gan ló wá fẹ́ dá báwo ló ṣe fẹ́ já sáyọ̀. sori ànígbàgbọ́ ló ń dẹ̀ láàmú onígbà ló fẹ́ já sáyọ̀ ẹ but question fẹ́ bí ẹni pé ṣé wọ́n ṣe rẹ̀ láti ṣe jì sí tó sọ yìí. bẹ́ẹ̀ ni sá àmọ́ mi ò lówó ní. àwẹ̀wẹ̀ my dear. a máa ra next gc fún fún yìí. Ṣé sá? Àdúgbò nínú àkùtọ́ pẹ́ẹ́ ti tẹ ní láti máa sunkún and this your beautiful face o ní láti máa fi angelic face ẹ̀ yìí kó máa fi sunkún and bó o bá tó fi ń kọlẹ̀ tó ń ta ẹ̀ mo fi pé atẹ́gùn ti fẹsẹ̀ lẹ́yìn àyà why can't you come into the bed go and relax tó bá dọ̀la i'm wait for you. Um, she, what's your name? kí ló dé o sì ń kọ́ mi lójú ń kọ́ mi lójú ṣó fẹ́ ṣe mí léṣe ni kí ló ṣẹlẹ̀. àbíkẹ́ ọlọ́run níṣẹ́ láàmú níṣẹ́ ni ìwọ gan mọ̀ pé mo tètè délé gan wọn á ní pé mi ì mọ́ rìn kò sí nǹkan tí mo ṣe tó tẹ́ wọn lọ́rùn ká má ti wàá sọ pé mo á pẹ́ délé. Hmm. òótọ́ mà ti ẹ̀ ní kọ́lọ́hún kó ṣàbà mi gbà ẹ́ lọ́wọ́ madam ẹ̀ fún ṣetán aníwúrà tó ń bá gbé lé. àmì o àbíkẹ́ tó bá mọ ohun tójú mi rí ṣé o mọ̀ pé mi ì súnlé lánàá. mi ì súnlé bíi ti bá gbà kí ló ṣẹlẹ̀ níbo ló wá sùn màá mi náà lọ́rọ́ mi ń ṣe o nígbà tí màá fi dán ni mo ti pẹ́ bó ṣe tilẹ̀kùn mọ́ mi nìyẹn o. ìyá yìí ìyá yìí torí ọlọ́run ah, ọ̀rẹ́ mi níbo wá lọ sùn ọ̀dọ̀ Mr. Òkìkí ni. ọ̀dọ̀ Mr. Òkìkí bíi ti báwo. kò síbi tí máa lọ ni wo sórí èèyàn dáadáa ni Mr. Òkìkí o kódà wọ́n pinnu pé àwọn máa gbajú sí i fún mi. Hmm, kejì ẹ̀. Eh kó má lọ jẹun tí mò ń rò ló ṣẹlẹ̀ o. tó bá jẹ́ pé nǹkan tó ń rò lèmi náà ń rò bẹ́ẹ̀ náà ni. Hmm, ó dáa o ohun tèmi sáà máa sọ fún ọ ni pé ṣáà fọpọlọ sí i kéjì fọpọlọ sí i. àkòrí ah, mi má dórí olórí o ire ọmọ gbámú ọ̀rọ̀ etí ń ṣe mí léṣe. n fẹ́ ṣe é léṣe ṣé o fẹ́ sọ wọn pé ogbére ta ti ń ṣe bọ̀ láti ẹ̀kún owó ẹ̀jọ́ ẹ̀. ṣé kí n máa tàn yín mm-hmm. gbogbo nǹkan tá à ń ṣe pátápátá ni mo nífẹ̀ẹ́ sí mm. ṣórí. má jẹ́ kí n tàn yín àtìgbà tí mo ti mọ̀ ẹ́ báyìí lọ́kàn mi ti balẹ̀ gbogbo èyí tí màá mi ṣe fún mi gan tó ń kanra mọ́ mi tó nà mí tí bá fi lè rántí pé òwà ń bì fún mi báyìí ọkàn mi máa balẹ̀ ni mm. ìwọ nìdùnnú mi ìwọ nìkan ló ṣe jẹ́ kí n máa gbé ilé ayé àdúrà tí mo gbà fún ẹ ni pé kí ni àjẹ́ túbọ̀ pẹ́ pẹ́pẹ́ fúnra wa kọ́kọ́ máa ṣe é fún mi. àmì ẹ but my dear a kì í dúpẹ́ ara ẹni báwo ló ṣe máa ń lérò dúpẹ́ lọ́ọ̀ mi tí n bá ṣe fún ẹ kí n fọkàn ẹ balẹ̀ ṣáàdà tá mo fẹ́ lọ fi lọ́kàn balẹ̀ ni let me tell you something ìwọ ni ìfẹ́ mi ìwọ lọ́kàn mi ìwọ ni ẹ̀mí mi in fact sweetheart you are my better half i love you. Mm -hmm. Eh? èmi náà nífẹ̀ẹ́. náà eh, ah, let's do it let's do it oh. ni tèmi náà ṣàtètè dé kémi náà lọ ṣàgò fún lé báyìí. ìwọ ló mọ ojú òwú. so ọjọ́ ló wá dàbà rẹ̀. ọjọ́ márùn-ún péré náà la máa lò. ẹ ah, ọjọ́ márùn-ún ó ti pẹ́ jù náà all is expect in cope. ṣùgbọ́n pé kò wẹ̀ mí náà kì í fi ẹlẹ̀ báyẹn àmọ́ mo ní láti ṣiṣẹ́ tí màá mi ràn mí mo ò ní pẹ́ dé ṣo ti gbọ́. anyway you know I love you my darling. <laughs> èmi náà nífẹ̀ẹ́. ẹ máa kò. What's the problem? ṣé ṣàjà lọ. ìwọ ló kọjá lọ. Eh, hello, sir, chairman. Yeah, I'm all right, sir. Kí resume padà sẹ́kọ̀ọ́ lọ́la, sir. As soon as possible, sir. Okay, okay, mo ti sir. Uh, yes, sir. Yes, sir. want to go. God bless you too, sir. All right, sir. Ah, okay. Good night, sir. Ah, okay. Good night, sir. Ṣé look, máa ní pé kí n resume padà sí kò lọ́la? Ah! ilé tí mo rẹ́ni kejì mi ti lọ sóko yìí táwọn fẹ́ ránlẹ̀ fún un fẹ́ contact ẹ̀. I know what to do. Mr. Okiki Mr. Okiki ṣé ìsakọ̀wé akọ̀wé náà ni. wọ́n máa ti lè kó. ẹ jọ ìgbà wo lọ òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n lọ o. ó dà ìgbà wo ló wá sọ pé àwọn máa padà wá. mi ò ṣe ń wo òun láì pọ́n ti lè kó pátápátá o. yẹ mo gbé. kódà gan mo wà lára àwọn tó bá wọn kó gbẹnu wọn dé ìdí ọkọ̀. ṣé o sì. rárá sá ẹ ṣe sá èmi ti bá mi mọ gbé ọ̀rẹ́ mi òde ah, ah, ní sùúrù fúnra ẹ̀ nǹkan ẹyọkàn tèmi ṣáà máa sọ fún ẹ ní pé ká ní sùúrù o ká dẹ̀ máa gbàdúrà nítorí pé kò sí nǹkan tí sùúrù àtàdúrà ṣe tì. Ah, Àbíkẹ́ nǹkan tó dùn mí ni pé Òkìkí ò sọ fún mi pé òun wá travel ó wá darí sí Kolombo. a ní oyè sunkún mọ́ ó lè bọ́ sí pàjáwìrì àti pé èrè tèmi tiẹ̀ rí bọ̀dá yẹn wọn ò jọ ẹlẹ́tàn rárá rárá èmi dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run báyìí wọ́n máa padà wá sínú ìlú ìwà mọ́ àmọ́ ọ̀rẹ́ mi lójú ẹ̀yìn má sunkún mọ́ ṣé o mọ̀ pé màmá ò gbọ́dọ̀ bá wa lórí pé òun sunkún bí báyìí o wọn ò gbọ́dọ̀ bá ẹ lórí ẹkún yìí o. mo ti gbọ́ àmọ́ òkìkí ó ṣe dáadáa ó ṣe dáadáa o tó ah má fún ikú ṣe ra ẹ léṣe ó máa má jẹ́ kémi náà máa sunkún sí mi ò ṣáà láìkí gbogbo orúkọ báyìí. kẹ́mi wọn náà kí ló ń ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta yìí o tó ń ṣe bíi dìdìrín òun sùn bíi ọ̀dẹ̀ òun di tọ́ sẹ́nu òun jẹun bíi kán tábà máa wúlọ wúbọ̀ ṣe mu gàrí tán ni ṣé ò sí o. kò sí kankan máa ó kọ rẹ̀ mí díẹ̀ ni. ó rẹ̀ díẹ̀ ó lági ni. rárá màá mi lági ni. kí ló wá mú yín. ṣe ìdúró náà. This one. Lórí jù wá gbígbàjú fún mi. Kejì ojúlówó. O ti lóyún. Mi ò lóyún màámi. Ìwọ ò lóyún. Ìwọ ò lóyún. Ah! Mo rìn dìn. Àmọ́ ṣe wọ́n mọ̀ pé mo rìn dìn ni mo dìdì rìn. Mo ń gbénu ilé. Ọmọ lóyún mọ́ mi lára mi ò mọ̀. sórí bí wọ́n ṣe ń wù ẹ́ tí o bá gbé oyún ẹyẹ tó ní sí ikùn ẹ̀yẹ lọ fún wèrè tó fún ẹ lóyún màá nù ẹ̀ wàhálà. Yes, mami, ẹjọ mami, mami, ẹjọ mi lóyún, mami, ẹjọ ẹjọ ẹjọ mami, ìlóyún, ìlóyún. ti wá bá mi báyìí o. <laughs> Eh, kí wàá ní ṣíṣe gọ̀ǹgọ̀ báyìí pàápàá. ètò ẹ̀mọ́ ìmọ̀ ah, tó bá ní kan tó jù mí rí lójoojúmọ́ lórí ọ̀rọ̀ oyún ilẹ̀ níjọ́ mẹ́ta èpè ebú àti ọ̀rọ̀ ẹ̀gàn lóríṣiríṣi nìyá àgbà fi ránṣẹ́ sí mi kò tẹ̀ tí wọ́n sún mi mi mọ́ kó tí fẹ́ ṣe mọ́ báyìí o. ọ̀rẹ́ mi ṣé nígbà tó yẹ pé o ò ṣe ìyá gan pàápàá ṣé ìyá ò bu ẹni àbí kò ṣe pè fún ẹ à ń bọ̀sibọ̀sí pé ìwọ gangan ló wá lọ ṣẹ̀ sí wọn lọ́wọ́ yìí ìwọ ló fọwọ́ ara ẹ lọ forí kó mi <laughs> ó wá ní kí ìyá má bu ẹ ṣé kó máa kọrin kí ẹ ni wo nǹkan tá a bá máa ṣe sí ni ká wá báyìí o. ìbò kejì ọ̀rọ̀ kọ́ sọ sí mi lọ́kàn. kí ni èmi ò bá ní bóyá kó wá bọ̀dà kọ̀wé lọ sí Èkó Èkó eh, Èkó ló fẹ́ ló pé bíntí báyẹn mo mọ̀ lẹ́kọ̀ọ́ tóbi gan-an níbo gan mo mọ̀ tí mo fẹ́ wá wọn sí mi ì ládírẹ́sì wọn lọ́wọ́ ẹ eh, ṣé o wà léèyàn kankan lẹ́kọ̀ọ́ rárá ni. Hmm, Èkó eh, àbí kí n lọ sọ́dọ̀ Bọ́lá ọmọ bàbá olórí ẹbí wa lábúlé ni. ìyẹn náà dáa ṣé o mọ̀ ọdún ẹ ni. nígbà kan. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ pé pariwo ra lóore ni rẹ̀ ní orí kó tó àgbà kó rí gọ̀lọ̀ jọ̀gọ̀lọ̀ báyìí kó má ní ọpọlọ kankan lórí lọ́pọ̀ ojúmọ́ la máa sọ̀rọ̀ ojúmọ́ la máa pariwo ó létí lápá ni mo ń gbọ́ nílé lọ́nsìn tí bá máa fi padà bọ́ síta tí bá rí ọwọ́ ẹ̀ ń salẹ̀ máa ní ẹ́ ní ara ilé ayé àsù ẹ̀ oúnjẹ alẹ́ ò ló fi ń ṣeré yẹn bẹ́ẹ̀ ni mo ti ń nà lára ẹ̀ ẹ̀jẹ̀ ò tí ì wọ̀ ẹ̀ níwọ̀n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọ àlè. ìjọba kí ló lè tó bá kí ló ṣe láyé ìsìn dododododododo kí ló ṣe náà mo ṣe máa ṣe fún mi nìyẹn mi mọ́kọ́ tí mo ṣe. ló fi ìyà jẹ báyìí ó di wá ó di wá ó di wá ní ìdìbò ó di wá ń kó báyìí ó ní nǹkan tí òun máa ṣe sínú nǹkan báyìí yóò máa ń sá lọ ni. níbi tí màá lọ mo mú fi lọ. ò níbi tó lè sá lọ kí. ṣé kì fún ẹ láì bẹ́ẹ̀ mi ṣé ìwà wa gbọ́dọ̀ mi wá tó bá ti lè wá sí fún mi àwọn bó ṣe tó àwọn aṣẹ́ṣe kó ṣe lágbo ní wàdà lọ́wọ́ ti gbọ́ ó yẹ ẹ ti pè mí náà kí ló ṣe fún gbogbo ara ẹ wá rúgbẹ ládùúgbò ètò yìí. ẹ rà mọ ọmọ aláàrẹ bọ́láàrẹ ọmọ rẹ báwo ni. a dúpẹ́ mà. bàbá olórí ẹbí ńkọ́. àwọn wà àwọn wà. Ah, ah. kí ni wọ́n ṣì ń ṣe níbàyí tó jẹ́ tiwa nílé láti ẹ̀kọ́ dídé ó jẹ́ yá tutù ń sìn. nínú àwọn pé kí ló ń kúnlẹ̀ ṣe kí ló ń ṣe lórí ìkúnlẹ̀ látẹ̀. kí ló ṣe ẹ lójú kí ló nǹkan kó sí wọ́n ah, lílọ wọ́n lílọ kó lọ jẹun pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi. ẹ mo ní kí n débi kí n wá wò yìí ni mo ti wà lábúlé láti jẹta. Ah, ó mà ṣe o ẹ ṣeun. èmi ti fẹ́ máa lọ mà. Ah. ó dà ọ̀ mà. ó dà bọ̀ ẹ ṣe máa kí bàbá. ó ṣe. káàsán mama ẹ káàsán wa. ẹ ǹlẹ́ o àlàáfíà. àdúpẹ́ wa jọ mẹ́ta ẹ jọ máa ṣé kejì wà lẹ́wọ̀n. kejì bẹ́ẹ̀ <laughs> kejì rẹ̀ pé táyì fi dà lálẹ́ gan-an àwọn ìyá àfin nù olè ajẹlójú mi àtìgbà tó ti lẹ́yìn ẹ̀sìn tó ní tí ò rẹ́ nígbà nínú ọkùnrin bíi máa ń gbọ́dọ̀ gbọ́ fún mi tó ti fi tìjú kẹrù ẹ lọ èmi lè mọ ibi tó kórí burúkú ẹ gbà ni ah! mo máa dààmú o ṣe ló ń dà mí ríboríbo ó ṣe ẹsẹ tán díẹ̀ lókù lórí ọ̀rọ̀ kejì. Eh, but eh, ẹ jọ mà eh, kejì lóyún ẹ jọ ẹ ti bá mi pè jáde kí n tiẹ̀ bá sọ̀rọ̀. ṣé o gbàdá yìí tí mò ń ṣe látàárọ̀ yìí àná ti kẹrù ẹ àárọ̀ yìí mo ní pé tí mo díẹ̀ nínú ẹrù ẹ kó dágbére fún mi mi ò mọ ibi tó lọ. okay ẹ jọ lẹ́tà tí mo fún yín ṣe é bá mi fi jíṣẹ́ fún ṣá. mo kúkú fi jíṣẹ́ gbogbo bó ṣe ní sá fún mo sọ fún. ọmọbìnrin ò tiẹ̀ wá pè mo máa fẹ́ wá sí báyìí. pé kó lè pé ṣó tí ìráyè àwọn ọkùnrin tó wà lábúlé tán ni táwa lòun fẹ́ máa wáyàn kan tó wà lẹ́kọ̀ọ́ káàkiri mi ì lérò pé mo orúkọ tó ń pè lábúlé yìí gbóǹfò lọ hàn mo rẹ́ni kejì àfi bí ajá ọmọ yìí ò lára àyà ẹ. ẹ ṣe màmá ọjọ́ àláti wà. Epele, ọ ọlọ́run á yín rí o níranu alẹ́ àmúdà wọn á ẹ ká tó jọ ah, ọjọ́ pẹ̀lú wa. o sì. Ah, ẹ ẹ jọ máa ṣe àbíkẹ́ wà lè mà. àbíkẹ́ àbíkẹ́ ò sí ẹ lọ ó lọ sọ́jà ni. Eh, eh, ó lọ sọ́jà eh, definitely kò ní pẹ́ á tó bóyá bíi fọ́ọ̀kù tó dé nìyẹn wa. Ah, akọ̀wé ọjà ọjọ́ márùn-ún márùn-ún tá a máa ń ná ni kò lè tètè dé. ọjọ́ márùn-ún ọjọ́ márùn-ún ló ọjọ́ márùn-ún. ṣé o sì. kò sí nǹkan kan kò sí problem ah, ọjọ́ márùn-ún ṣé màá tún wá ah, ẹ dẹ̀ ní òsín kankan. ẹ kò sí problem. ẹ bẹ ṣe ń ṣe yìí lèmi ṣe ń wò pé. kò sí problem ma ọjà yìí náà ni every time eh, no problem ẹ bá mi jíṣẹ́ òun pé mo. màá jíṣẹ́ ó dà o ẹgbẹ́lẹ́ láyọ̀ ó dà o. sábàbí ire wá sún mi bàrẹ̀. ọ̀tá bá ṣe kó fi sún mi bàrẹ̀. orí mi àpẹẹrẹ mo fẹ́ sún mi bàrẹ̀. wá lọ ọ̀nà láàkú. ṣe ilé àkọ̀wé pẹ̀lẹ́ bọ́ọ̀ lára. àdúpẹ́ ah, lọ́wọ́ náà sọ. bàbá mo ní kí wọ́n á dágbére fún yín ni pé èmi ti lọ sẹ́kọ̀ọ́ finally sir pé kí n lè dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àjò tẹ̀ ṣe fún mi wọ́n làwọn wà pẹ̀lẹ́ yẹn náà àjíǹdẹ̀rẹ́ máa jẹ́ sà o. èkó ti yánu. abẹ́ ah, sà. <laughs> èyí ò já sí pé <laughs> àjò lè dùn kó dídẹ má rè wò. Ah, bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. àwọn orúnmọlẹ̀ ó mọ̀ ṣọ́ ọ lọ. àmì sà. wọ́n máa pàlà àtàbọ̀ mọ́ hmm, ọ̀ka yìí yọ yọ yọ yọ ó sì mọ́ rìn èmi gan lò dé ọ̀sẹ̀ ni. Ah. orí òfin rẹ̀ kàn mí iṣẹ́ dá mi mọ́ bẹ́ẹ̀ ìyá pé àwọn èèyàn tó dájú pọ̀ nílé ayé yìí ṣé ìyẹn wá ti torí nǹkan tó jẹ́ pé èèyàn máa ń léèyàn kún un lé ni ah, ah, ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni díẹ̀. òye mi náà ẹ eh, but kejì kí ló fẹ́ ká ṣe fún ẹ gangan sí. ẹ ṣe gan olúwa tún ti yín náà ṣe èmi ò tẹ̀ mọ́ ipò kìkì máa tètè kúrò lábúlé báyẹn ẹ mi ì dẹ̀ ẹ lọ́wọ́ ẹ wò gbogbo ẹ ṣe máa ràn mí lọ́wọ́ tá a máa rí òkìkí ni mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ jọ̀ọ́. Hey, this is really funny. Máa wo sista yìí. Ṣé any address ẹ ní àdírẹ́sì ẹ lọ́wọ́ lè fẹ́ máa wá kiri? Lagos is big. Èkó tóbi ju gbogbo yẹn lọ. Alright, ṣé mainland lè fẹ́ wọ ẹni ẹ sí ni àbí highland? Because Lagos is big. My dear, má fi ṣe yẹyẹ mi láìpẹ́. Ó mọ ọkọ tó ṣe. Sórí Èkó tó wà yìí, ó tóbi gan. Láìdẹ̀ ní àdírẹ́sì ẹni tó ń wá lọ́wọ́, kò easy láti rí ẹni nǹkan tí màá kọ sọ fún ẹ ni pé kò take time ẹ kò relax kò sí understand bóyá by chance ọlọ́run lè gbé yín pàdé ẹ̀hẹ́n lẹ́fi lè ríra if not kò lè easy láti rẹ́ nìyẹn láì ládrẹ́s o i will just tell you to lọ tòbẹ̀yẹdẹsẹ̀ kò ń sìn ṣáà take time ẹ kò relax ààrẹ ó ti gbọ́. ṣe máa from the blues tí wàá dẹ̀ sọ wípé ilé who does that. my dear family will lè ń tàn sọ̀rọ̀ gbà yìí torí pé o dẹ̀ tẹ̀lé mi travel gbà tí mo lọ ni tó bá rí bọ́n ṣe fìyà jẹ ah ìyà yẹn pọ̀ ojú mi ò dẹ̀ gbà ah ìyà yẹn pọ̀ o. Bọ́lá how could you be so gullible kí ló fún ẹ ní assurance pé nǹkan tí woman yìí ń sọ òótọ́ ni. Eh? even àwọn òyìnbó tó jẹ́ pé inú wọn mọ́ jẹ́ pé wọ́n máa ń trust àwọn èèyàn tó bá ti pẹ́ tí wọ́n ti rí èèyàn tó bá rí lẹ́ni wọ́n máa bí pé ah you today náà máa sọ not to talk of èèyàn dúdú tó jẹ́ pé ìwà wọn dúdú. family mi ni kejì kò ń ṣèyàn bẹ́ẹ̀ mo mọ orú èèyàn tó jẹ́ kò ń ṣèyàn bẹ́ẹ̀ rárá and moreover ṣé gbogbo ẹni tó dúdú ni àwọn dúdú ni ah ah báwo lè ń sọ̀rọ̀ báyìí náà. iṣẹ́ hmm. gbogbo èèyàn tó dúdú ni àwọn dúdú tó bá jẹ́ pé òun jẹ́ èèyàn gidi ni báwo ló ṣe máa lóyún tí wọ́n ní gbà lọ́wọ́ olórúkọ rẹ tó gbà náà ó dẹ̀ sọ pé èèyàn gidi ni. think about it think. Ah, má ronú bẹ́ẹ̀ yẹn náà okay okay I'll find a way around it just give me some time please má bẹ̀rẹ̀ lórí ọlọ́run. èmi bẹ́ẹ̀ yà mo máa sọ fún yín pé mo sọ tèmi náà hmm. àmọ́ ẹ pẹ̀lẹ́ o ọkọ màmá ọ ní. kú lé o. Ah, ẹ káàsán. báwo ni tẹ́yìn nù ẹ pẹ̀lẹ́ ìyàwó ló máa nù lé. mo máa like style tiẹ̀ yìí o ìgbà tí mò ń jáde láàárọ̀ orí oúnjẹ náà mo ti báyìí. sọmọ <laughs> yìí pé àwọn olóyún báyìí bá ṣe máa ń jẹun níṣẹ́jú ìṣẹ́jú nìyẹn àárọ̀ tẹ bá mi yẹn oúnjẹ àárọ̀ ni mò ń jẹ lọ́wọ́. ó má ti jẹ tọ̀sán máa ń gba ẹ̀jẹ̀ talẹ́ kílẹ̀ tó sùn kí n tó lọ sùn. <laughs> ṣé wọn náà lọ fẹ́ jẹ búrẹ́dì. mo lè délé kó má yomi ni mo ṣe rò pé màá wá fi búrẹ́dì yẹn màá jẹ́ màá fi cyber life lò ó sí. ó ṣú ọ̀fun mi wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ra oúnjẹ sínú ilé nítorí a ti ní ewúrẹ́ jẹlẹjẹlẹ. forí mi má dórí olórí o ire ò mọ gbà mú ọ̀rọ̀ etí ń gbọ́pọ̀ síkùn torí òṣì kò má lóhùn ká o ìgbà ayé mi yóò dọwọ́ rẹ̀ èdùwà fire kàn mí o jọ̀wọ́. bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí kejì bẹ́ẹ̀ mi láìkẹ́ náà. Ah, ah, Bọ́lá kí ni nǹkan tí mo sọ tí ò dáa no tell me ṣé màá rí nǹkan tí ò wà òkè nínú ilé mi ò ní lè sọ fún ẹ kí n má complain nínú ilé ok woman yìí a máa fi gódìmọ̀ a fi máa tẹ̀ bá láàárọ̀ tó bá rí nǹkan tó fi ṣe breakfast tó bá rí bowl of rice tó wà wájú ẹ nígbà tí mò ń jáde mo tún dé sí mo tún bá oúnjẹ níwájú ẹ for how long la fi máa ṣe lè dà ẹ. ìwọ náà ṣàgbọ́n nǹkan tó sọ. So tó ní pé oyún máa ń ṣe olóyún bákanbákan pé bóyá oúnjẹ ni tòun tó yẹ lòun ṣe ń púpọ̀ jẹ́ àníṣòro fún ẹ it's a matter of time. kí ní sùúrù kí ní sùúrù kí n máa ra oúnjẹ every week kó jẹ gbogbo oúnjẹ ilé tán láìṣe ẹlẹ́dẹ̀ ẹ láìṣe wúrẹ́. ok you know what ó lọ́kọ ó dẹ̀ ní family ọkọ jẹ́ kó lọ bá wọn kó lọ máa gbé lọ́dọ̀ wọn kó lọ máa jẹun sí wọn lọ́rùn i can't do this anymore. baby don't talk like that àwa náà lè bí ẹ ṣé bá jọ ń wá ọkọ ẹ ta ni ìyá ẹ ta ni bàbá ẹ ṣe báwa náà ni ẹ eh, kò fún ní time dear now. To buy everything máa over ni sọ̀rọ̀ kí ni sọ̀rọ̀ o mọ̀ yí pé tó bá ti dé gógó go mi o lè máa decide ẹni tó máa mú náà méjèèjì. Ah, ah. yeah that's all I can tell you. Bọ́lá, mo àti ṣe díẹ̀ tí mo ti débi báyìí sẹ́yìn bìrìbìrì mi mà ti rí òkìkí ṣé bí mi ṣe ní rókìkí títí tí máa fi bímọ ni. kejì sùúrù náà ló máa ní o ọlọ́run á ṣe rere fún wa ṣùgbọ́n pẹ́ńtà ń wáyé alájọ ẹsẹ̀ lọ́wọ́ so kò lè easy láti rí láàrin èkó yìí then o ò ní fọ́tò ẹ̀ ká ní mo dààmú sí tí bá ti ẹ̀ pàdé ẹ̀ tí bá ti rí òkè máa mọ̀ pé òkè ẹ̀ tí mò ń wá ni so lè easy láti rí but mo believe pé ọlọ́run á ṣe rere fún wa. Hmm. secondly òun kìíní kò kejì mo pé wọ́n fúnra rẹ̀ sọ ń sìn pé ohun tó jẹ́ mẹ́ta kan tó ti dọ́dọ̀ wa so mo ń rò pé bóyá considering your active life ní village pé bóyá kí n bẹ wáṣẹ́ kékeré kan tó lè máa ṣe tí wàá fi máa pa order instead tí wàá fi máa kàn jókòó sílé tàbí tí wàá máa sùn tí wàá máa jí àbí kí ló fi bóyá bíi canteen. bọ́lá ò ṣe mo dúpẹ́ sórí mi gọ́tẹ̀ tí ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tó bá lè bá mi ṣe inú mi á dùn ó ṣe gan. ọlọ́wọ́n á gbà fún wa ayọ̀ ní gbogbo ẹ̀ máa já sí lágbára ọlọ́run. ṣé bèbè kéèkì. bọ́lá kò yí sí o. pẹ̀lẹ́ á jẹ́ pé. ìyàtọ̀ ìyànjẹ ti pọ̀ jù ohun ẹnu rẹ̀ rí pọ́nlá ayọ̀mọ́tò. tí mo ní fún ẹ náà lélẹ̀ kò tẹ̀ wá pọ̀. tí àwọn títà àti sùnbọ̀ bá dé màá kó aṣọ wọn fún ẹ màá bá ẹ gbowó lọ́wọ́ wọn fún ẹ. ẹ ṣe àti ẹni lé. ìfọ̀pọ̀ mọ́ ọ ẹ ṣe gan. sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ wá sún mi bárẹ̀ orí o sún mi bárẹ̀ ẹlẹ́dùwà onísàbàbí ire wá sún mi bárẹ̀ orí mi àpèrè mo fẹ́ sún mi bàrẹ̀. jọ̀wọ́ orí mi ò mo bẹ̀ wá gbọ́. ìwọ láláyàn mọ ìrètí mo tẹ̀lé o. kọ̀mọ aráyé máa fi ìrètí mi ṣàpínlẹ̀. so kò bá mi fọ̀ dáadáa wá gbọ́ kì í ṣe tó fọ fún mi ní last week tí gbogbo aṣọ mi bó mọ́ra wọn o so mi ìfẹ́ wàhálà lọ́tẹ̀ yìí. ẹ wò ẹ má bínú ma ṣe rí àwọn aṣọ yẹn ṣe ṣì ní mí náà mọ̀ pé ó máa bó mọ́ra wọn màá bá yín fọ dáadáa ṣe gbọ́. ẹ ṣe àǹtí ẹ ti gbàgbé pé jẹ́ mi five hundred kan. ẹ mo rántí tó bá ti ṣe tó bá ti fọ tán màá san gbogbo ẹ̀ papọ̀ fún ẹ. ó dà ma ẹ ṣe gan ma. no problem. ìyàtọ̀ dó iyán ti pọ̀ ju ohun ẹnu rẹ̀ rí pọ́nlá àyànmọ́ tó ní rẹ̀ á fi jọrọ̀ ní ìgbẹ̀yìn ìyàjẹ́ bó ní bẹ̀rẹ̀ ní èdùà jọ̀wọ́ gbà mí o ẹ̀ àfìrè kàn mí kíá jọ̀wọ́ orí o fìrè kàn kàn mí yó jọ̀wọ́. Àkòrí mi má dórí orí o, ire o mo gbà mú. Ọ̀rọ̀ etí ń gbọ́pọ̀ sí kú orí òṣì. Ẹ yẹ dúró dúró dúró, mi lè gbẹ́sẹ̀ mi ó. Oh, Ìgbà oh, mi yóò oh. dọ̀rọ̀ mi gbẹ́sẹ̀ mi. Má dìde, má dìde. Fìrẹ̀ mi yóò. Jọ́ọ̀ jẹ́ rí pẹ̀lú lẹ́kẹ̀lẹ́kẹ̀ jù wàá máa mú mọ́ra náà ní. ṣẹ́tẹ̀ yóò wá ṣe gbé mọ́ ni. Máyà àgbẹ̀ tí mo bá máyà àgbẹ̀ máyà àgbẹ̀ máyà àgbẹ̀ máyà ọ̀bọ̀ máyà ọ̀bọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ pẹ̀lú lẹ́nu mọ́ra mọ́ra mọ́ra etí ń pọ̀pọ̀ síkùn torí òṣì kò má lóhùn ká o. Ìgbà ayé mi yóò dọ̀wọ́ rẹ̀ èdùwà fìrẹ̀ kàn mí o. Jọ̀wọ́. what's all this kí ló ṣẹlẹ̀ nílé iná no like seriously what's all this wait i can't take this no more tó bá tẹ̀ tó ẹgbẹ́ pé mò ń gbé àlejò bọ̀ ṣé tí àlejò ṣe máa bá ogun onílé jẹ́kẹ̀jẹ̀ka lélẹ̀ kí ni rubbish náà tó bá tẹ̀ máa gbá bọ̀ ó wá jáde fi rúùmù tèmi lọ́tọ́ máa gbá bọ̀. this is rubbish. ṣé làwọn ọmọ yìí wọn ò lọ́rọ̀ ọ̀gbọ́n ni wàhálà wọn ti pọ̀ jù. shut up mo sọ̀rọ̀ wọn náà sọ̀rọ̀ wo tó bá tiẹ̀ gbé wàhálà lé lórí kò sí nǹkan tó kọ́ mi it's none of my business o lè má fi títí ẹ kó fi máa ní wàhálà nínú ilé okay you have to leave this house. baby take care easy now. ṣé torí pé wọ́n fi flower ṣe kí ló dé à ń tó báyìí kí ló le tó báyìí ah, ojúlójú ṣàánú now take care easy. mi ò lójú àánú èmi ò ní ojú àánú àbí. all right we shall see we shall see. ẹ má bì ni ṣé nínú ilé wa lájọ wà kí ló ṣe báwọn kékeré ni àwọn náà ní irú ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ yẹn kí n bẹ kí ni. Ah, ah, kí ló kí ló wá pọ̀ jù báyìí nípa kí n tiẹ̀ mọ́ ibo lọ́mọ kájọ yọjú ẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ yẹn. Ah, kí ló ń try láti ṣe ń sìn? Eh? Kí ló ń try láti ṣe? What does it look like I'm doing? Eh? Ó wà obvious pé lady yẹn wà important nínú life ju ti tèmi lọ. Yeah! If not, ò ní máa disrespect mi lójú ẹ̀. Ò ní máa sọ fún mi wípé èmi ò ní ojú àánú. After everything I have done for her. Mi disrespect ẹ, mi ò mí láti sọ bẹ́ẹ̀ bó kò ṣe ń pariwo ń kó mú màá ẹni mi ò láìkẹ́ hmm. má bínú ọkọ mi torí olóhùn i'm really sorry please. You, you don't have to be sorry okay you don't have to be sorry for anything okay. Ah, kí ni mo fẹ́ sọ máa bẹ́ẹ̀ náà ni kò má bínú please forgive me. mo ti gbọ́ nǹkan tó sọ mi ò bínú mọ́ but on one condition woman yẹn ti overstay welcome ẹ nínú ilé and she has to go. Yes. kí ló ń bẹ̀ mí fún un sí kí ló ń bẹ̀ mí fún un sí kí ló fẹ́ kí n ṣe ń lo sin jẹ́ bá mi bẹ̀ wọ́n níbo ló lè bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ wọ́n nítorí ọlọ́run ṣàánú mi níbo ló fẹ́ kí n lọ tí ẹ̀wọ̀n táwọn ọmọ méjì tí mo kó dání kò ṣàánú mi nítorí ọlọ́run. ìjọ kí ló fẹ́ kí n lọ bá a sọ ẹ wò mo fẹ́ kó gba nǹkan tó ṣẹlẹ̀ bíi kádàrà àti àyọ̀mọ́ ẹ̀ because ìwọ náà wò àtìgbà tó ti wọnú ilé yìí èmi àtọkọ mi ti máa ń jà kó dẹ kí rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tábà rẹ́ làárọ̀ a máa jà lálẹ́ tábà jà lálẹ́ a máa rẹ́ làárọ̀ kó dẹ kó rí bẹ́ẹ̀ ó ah, ò dẹ̀ lè expect mi sí kí n sacrifice èmi àtọkọ mi fún wọn fẹ́ bí àbí fún rẹ kàn kó possible kó lè rí bẹ́ẹ̀ kó lè work bẹ́ẹ̀. Ah, ó dáa kí ló wáá fẹ́ kí n ṣe báyìí. good nǹkan tí mo fẹ́ kó ṣe ń sìn ni pé sórí ìwọ pẹ̀láwọn ìbejì ẹ̀rọ akó ẹrù yín kẹ́ jáde fún wa for the time being tí n bá ti wá settle pẹ̀lú ọkọ mi tá a ti yanjú ẹ̀ máa pè wá máa padà. má wulẹ̀ sunkún try láti understand me. má jẹ́ kọ́rọ̀ ìbá ẹ lójijì mi ò lé ẹ mo kàn ní kó fún mi ní space ni mi ò lé ẹ nà kò lè yé mi ó dẹ ṣàánú mi nítorí olówó náà mo fi ṣe fi lé síbùlù fẹ́ kí n lọ gan ṣé kí n padà lọ sọ́dọ̀ màá mi ni. ọlọ́run á bá mi wò yín ọlọ́run á dá yín sí ọ. àmì o. ò ní bínú mi ó mọ̀ pé mi ò sọ fọkàn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ nǹkan tẹ̀mí ò bá advice ẹ̀ òun náà ni pé ilé yín yẹn gangan náà ló máa padà sí ṣé bọ́ nílé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. àbíkẹ́ ilé wa ló fẹnu pè bíntín báyẹn ó dẹ̀ mọ́rú ẹni tí mo gbé sílé ṣé yẹn máa ṣe é ṣe báyìí. kejì kíní kan dẹ̀ sọ sí mi lọ́kàn irú bàbá tó jẹ́ olórí ẹbí yín yẹn bàbá Bọ́lá tá a bá lọ bá wọn tá a bá wọn sọ̀rọ̀ tá a bẹ̀ wọ́n dáadáa wípé kó ń jọ kọ́tẹ̀lé wa dọ́dọ̀ ìyá tó bá wa bẹ̀ yá at least ó yẹ kí ìyá lè gbọ́rọ̀ sí wọn lẹ́nu àbọ́tún máa kọ̀rọ̀ sí wọn lẹ́nu ni. Àbíkẹ́ ṣó mo pé mi ì tẹ̀ lọ sí gbogbo bẹ̀yẹn ṣáá wo bíṣẹ́ ò bá pẹ́ ni èèyàn kò kì í pẹ́ṣẹ́ jẹ́ àti tẹ máa lọ. èmi náà ṣàṣọ pé a máa rí ọ̀kan rán sí ìyẹn fún ṣe tún ẹ. lọ́jọ́ ẹ̀yìn ọmọ méjì tó bá wọn àwọn èèyàn lọ́wọ́ ajá ní ìpínlẹ̀. mo kí gbogbo wa kú jókòó. torí lájọ orí ìjókòó wa hàn yín lónìí kì í ṣe torí ẹni níbi bí ò ṣe lérí ilá ló ń pè torí pé èmi ò pè lórúkọ ẹ̀ ní sàn bàbá ọkọ mo jẹ fún bẹ́ẹ̀ ni kókó ọ̀rọ̀ gan-an ní wá ni pé mọ́rẹ́ni kejì òun lọ́rọ̀ yọ lọ́tọ̀ yọ̀bọ̀ òun ló rìnrìn àjò tọ́wáwò pétọ̀ àjò ti lé òun ó ti lóun wálé ńgbà tó wá délé nìyí kò wá mọ̀nà kò mọ́gbọ́n tí ò dá láti wọná ilé. Ó wá wò pé tọ̀, àfi kó wọ́n sá kó wọ́n sá wá bá mi. Sísá wá bá tọ́ wá sá wá bé mi, òun lè mi fi pè pé tọ̀. Ọmọ ẹ dé o, ó lóhùn ṣe ọ́, kọ dákún dábọ̀, kọ fọwọ́ wọ́nú. Torí wípé mo fẹ́ kọ yááfì rẹ̀. Fẹ̀kàntẹ́lẹ̀, èmi mọ̀ pé o èmi mọ̀ pé o burú, yẹn mọ́ra, gbogbo èèyàn lọ́mọ ni kọ́ lóun forí ji ẹ̀gbọ́n mi tó dolóògbé náà nígbà tí ó fi ọwá náà lé ìlàwá ti mọ̀ pé ayáre ní ọlọ́ọ̀dẹ ọkọ fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ ṣe bí yàrá ọ̀pẹ̀ yín méjèèjì pọ̀ kó wọ́n náà yàrá díẹ̀ kí wọ́n ní ọwọ́ tọ̀dọ̀ ẹni kíkì wọn má gúnra wọn lọ́wọ́ kó jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ dàpọ̀ mo fẹ́ lé dá àwọn tó tara wọn jáde ní ibi ọ̀ bàbá ọkọ mi ọ̀rọ̀ yìí ò fi taratara yìí ni ọ̀rọ̀ yìí ò ṣé báyìí gbọ́rùn ẹ̀ ló ti kúrò lé ó dẹ̀ ti wá lọ sí ojú ẹ̀ ti mú ó ti padà dé ẹ káàbọ̀ aláìní ti jù àrèkó mára àràn tó mú mi dẹ̀ wálé ṣé bábí kí ọ̀rẹ́ rè nítorí gbọ́ràn sáwọn òbí ẹ̀ lẹ́nu tó dẹ̀ jọmọ dáadáa ilé ọ̀pọ̀ ẹ̀ ló wà ń sìn tó ń ṣe dáadáa ń bẹ̀ èmi ò ní wàhálà pẹ̀lú ẹ o tó bá ti wálé tó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kò sí wàhálà ló bá tọ̀. Ah, ah, kò ṣe ní fọwọ́ síbi tọ́wọ́ ń gbé òun náà mọ̀ àkélódé nbí ọba ní kí gbé ẹ ó máa gbé kò gbọ́dọ̀ kọjá bẹ̀ nbí ọba sọ pé kí ọ ma tẹ̀ kò gbọ́dọ̀ tẹ̀ bẹ̀ tọ́ba sọ pé ibi ni ọ wà ibẹ̀ náà ni ọ wà mọ̀mọ́ jẹ́rìí ẹ̀ àbí ọ̀rọ̀ kan náà gbọ́ jẹ́rìí ẹ̀ wò ó fún pé inú mi dùn inú mi dùn inú mi dùn ó ẹ jókòó àbíkẹ́ ọkọ ẹ̀ ń ọmọ. Ah, àlàáfíà ló wà torí kejì gbéra lé tó yẹ. Ah, màámi ẹ torí lè sílẹ̀. Ah, <laughs> ẹ káàbọ̀ wọn kí bíi wàhálà bíi lápọn lédè mi ni màá lò bí gbogbo mọ̀ mọ̀. ibi tí wọ́n bá bí ọdí ẹ sí báyìí ní zomi sí ẹkẹrù wọlé ẹkẹrù wọlé ẹkẹrù wọlé ẹkẹrù wọlé ẹkẹrù wọlé ẹkẹrù wọlé ẹyin dájọ yẹn máa ẹ máa kú ẹ máa kú ẹ mm, mm. lọ báyà yín ṣe ẹ báyà yín ṣe ẹ báyà yín ṣe eh. ẹ báyà yín ṣe. ẹ káàbọ̀ ẹ jẹ́ bí. Ayọ̀ má fi káyà ṣeré ń bẹ ó ti gbọ́. àníkí ìnà ọmọ kékeré ní ilẹ̀ ti tutù kò yẹ kó máa ṣeré nínú òtútù báyìí. báyìí yóò darí kò tí kò tí ṣé wàá sweet wàá ra cheese àbí ó yá máa bọ̀ jẹ́ lọ ra sweet fún ẹ good boy. Yeah. káàbọ̀. Mami ẹjọ́ mo ni Táyé wà. Ó ń da tọ́lá Mami ṣé bí àwọn ọmọ méjèèjì ni mo fi tì yín kí n tó jáde? Irú ìbéèrè àgọ́ mi, ṣé kí n ró wọn máṣọ ni? Ah, ẹ gbà mí. Táyé! Táyé! Ìyá gọ́rọ́sì. Bó ti ń sin lọ́mọ ń jábọ́ ìyá gọ́rọ́sì. Bó ti ń sin lọ́mọ ń jábọ́ ìyá gọ́rọ́sì. Táyé! tí ń sílẹ̀ lọ ń jábọ́ ìyá ah, ẹ kó ní táyé lọ. Màá mi ní ẹlẹ́rìí tí ò bá kúrò níwájú mi. Ah, eh. Kí ni gbogbo rẹ̀? Táyé! Táyé! tẹ̀lé ẹ lọ́kùnrin balẹ̀ o níbi tí mo sọ pé mò ń wọ́ ọmọ, ẹ wá jókòó síbẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni máa jẹun ẹ mà ní tara bí a mọ o. irọ́ ó yẹ kí n kú ni ìwọ ọmọbìnrin ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ mi kọ́ mo rán iṣẹ́ o ah, ah. ṣé mo ní kọ́ ọmọ ẹ̀ rìn lọ ni àdúgbò àti wọn jáde ìwọ ọmọ kó yẹ abiamọ gẹ́gẹ́ bí abiamọ tó jẹ́ kó yẹ kó kó ọmọ dání kó kó wọn jáde ó sọ mí daṣọ́ bòde síbí yẹmi lójú ṣèbí ní àrètẹ̀rì lọ́njọ́sí tó káwọn ọmọ àlè wálé ìwé làwọn ẹ̀ náà ti bẹ̀rẹ̀ yẹn ìwọ náà sì ti rìn lọ ìdòwú ń bọ̀ wàá bí dòwú. màmí ẹ bẹ̀rù Ọlọ́run rárá o ẹ bẹ̀rù Ọlọ́run. ọbẹ̀ yìí máa làkà o. Ah. yìí máa láì ó di àtàrí. múra rẹ̀ ń lẹ́gbẹ̀ẹ́. omi dáadáa mo wá ń gbà ládùúrà lẹ́yìn pé pẹ̀lú ògo ọlọ́run ilé tó wọ̀ lónìí kò ní ní ẹ́ lára ara ò ní ní ẹ́ o ò ní ní ìnira mi ò ní fojú sunkún mi ò ní faragbà rẹ̀ lórí ẹ̀ èmi náà wà ní kábàámọ̀ kí mo gbé ẹ wọnú ilé lónìí ọkọ mi láti òní lọ mo wá sọ ẹ́ ní ẹ̀bùn olúwa orúkọ náà wá bẹ́ẹ̀ kalẹ̀ o wàá jẹ́ ẹ̀bùn fún mi kalẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ̀bùn olúwa ọkọ mi oyè ẹsẹ mọ́ lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ló máa rí èmi náà wá finú ṣoyún màá fẹ̀yìn gbọ́ ọmọ kan torí wọ́n sọ pé orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé ṣàánú mi kó yẹ kọ́nà ńlá tèmi náà ṣe ọkọ mi. ọ̀bẹ orí mi kò fi rẹ̀gbẹ́ mi o ara ayé mi kò fi rẹ̀ hàn ni mo fẹ́ orí aláìyàn ọmọgbé mi ò mọ bẹ́ẹ̀bẹ́. ìwọ ọlọ́run aláàánú olóore àtẹ̀lé ni máyà ni wọ́n pè yín kí ló wá dé kí ló dé tí láyé mi fi wá ń dojú rú. <laughs> mo sá kúrò lẹ́kọ̀ọ́ kí kókó bá máa ṣe àwọn ọmọ mi láì mọ̀ ìpè tí mo wá fẹ̀yìntì lábúlé gbogbo ẹ̀ ẹ̀gún ni ṣẹ̀ṣẹ̀ mi náà ló wá pọ̀ tó báyìí ni àbí àwọn òbí mi ló ṣẹ̀ṣẹ̀ kan tèmi ọmọ wa ń jìyà Àdàmúyípo Ọlọ́run bẹ́ẹ̀ ni ọmọ ẹni kú ọmọ ìlú sọ̀jọ́ ọmọ ẹni sọnù lọ ẹ ti ẹ̀ gbọ́n ni mò ń lọ ó ah, wá ṣe ó ìyá jẹni tí ó lẹ́ni kọ́ orí mi ẹlẹ́dàá mi ṣègbélẹ́yìn mi ó kí ìkókó má ṣe kéde yìí ó jẹ́ kó olúwa onísábàbí ire wá sún mi bárẹ̀ orí mi àpèrè mo bẹ̀ sún mi bárẹ̀ wá bárẹ̀ orí o bárẹ̀ wá bárẹ̀ orí o bárẹ̀ ẹlẹ́dùwà onísábàbí ire wá pẹ̀lú àlàyé tó ti ń ṣe fún mi látàárọ̀ ah, ojú ẹ má rí tó. àti ẹni ojú mi rí ojú mi rí o ṣùgbọ́n nísìnyí tó ti wá padà síkò iṣẹ́ àgbàfọ̀ tó ń ṣe lọ́dọ̀ mi gbà yẹn kò lè bọ̀ wá àtọmọmọ lẹ́yìn tọmọ ti wọ̀ ọ́n sìn. Ah, àǹtí Emily ìjọ nítorí olóhùn ṣé mo ṣẹ̀yìn ni ìwé ṣàánú mi báwo lè ṣe fẹ́ kí n ṣe láì níṣẹ́ lọ́wọ́ pàápàá jùlọ pẹ̀lú ọmọ lọ́wọ́ ìjọ nítorí ọlọ́run ẹ mi. kejì nǹkan tí mò ń sọ fún ẹ náà nìyẹn nígbà tọmọ ti wọ yìí owó ti máa sọ fún ẹ kò lè bọ wà tọmọ mọ kò lè bọ yín mọ ló ti fẹ́ ṣe é. ẹ wò màmá mánéèjì ẹjọ ẹjọ. wọn mánéèjì kọ àmọ́ mo níṣẹ́ mi tó tún bẹ́tà tó ń ṣe lọ́dọ̀ mi nígbà yẹn tí mo lè ja ẹ sí. kí ni yẹn máa yẹsì wá yẹsì wá. ǹjẹ́ o ṣàkíyèsí iṣẹ́ tí mo ṣe nígbà tó wà ní ọ̀dọ̀ mi gbà yẹn èmi ò mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe o n kò ṣàmọ̀ yìí pé ẹ máa ń wọlé ẹ máa ń jáde ṣẹ́dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n bá pè mí sí èmi ò kì í dá sí i. iṣẹ́ rọ́ǹsì ni mò ń ṣe o pélé pawó. iṣẹ́ aṣẹ́wó. tó bá lè jẹ́ kí n tó bá gbà láti ṣe máa ń tòdùsẹ́ sáwọn tó máa tọ́jú ẹ with that wàá rówó tó máa fi bọ́ ọmọ àtàrà ẹ wàá dẹ̀ look fine wàá look okay. àǹtí Emily ẹ má bínú torí ọlọ́run èmi ò lè nífẹ̀ẹ́ sí iṣẹ́ aṣẹ́wó gbélé pawó ẹlẹ́dàá mi ò ní jẹ́ orí àwọn ọmọ mi kọ̀ ẹ́ ìyìn lè ṣe o ṣe rí iṣẹ́ tí mo ṣe tí mo bá yín fọṣọ yẹn gan ti tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ máa ṣe kí n rọra máa fi tọ́jú àwọn ọmọ mi díẹ̀díẹ̀ gbélé pawó. Ah. o ò lè ṣe. Ah, ẹ má bínú màmí lè ṣe mo rò pé àwa tá à ń ṣe náà òun wà òun ẹlẹ́dàá wa ni kò sí option kankan kò sí bá a ṣe lè ṣe náà ni la ṣe ń ṣiṣẹ́ gbélé pawó ṣùgbọ́n ṣá tó bá ti mọ̀ pé ò lè ṣe mo fẹ́ ṣàánú ẹ pé kò lè ṣe ni tó bá dẹ̀ ti sọ pé ò lè ṣe òkè má má wo má má ronú iṣẹ́ mi tí mo tún lè sọ fún ẹ pé kò ṣe ni. ṣe rí ìtẹ́fẹ́ bá mi ronú yẹn màá ní sùúrù tẹ máa fi ronú ẹ̀tàn máa dúró. kò sí pọ́fẹ́ kò sí wàhálà. ilé o. ẹ káàbọ̀ ní tàbí. kéèjì ibi ìlú ti wà. kí ló wáá ṣe ọmọ tó fi tó wà ẹ̀ mọ́ lórí. ara ẹ̀ gbóná mi. ní ṣe wọ́n fi tó wà tó mi mọ́ ọ lórí báyìí. ẹ ọmọ ń gbóná báyìí kéèjì irú abiyamọ wo lè wọ́n jẹ́. àrò ọmọ ń gbóná báyìí ó wá ń fi ordinary to àtomi lásán òfin mọ́ lórí o lè gbé lọ sí ọsibítù. àti Emily ẹ̀yin lẹdẹ ń sọ̀rọ̀ báyìí iṣẹ́ mọ̀ pé tó wọ́n bá lọ́wọ́ mi kò sí nǹkan tí mi lè ṣe fọ́mọ yìí mi lówó tí màá fi gbé lọ sí ọsibítù. ṣèyẹn ló wá mọ ìtọ́jú ṣe self medication for Monday Ah, nítorí owó. ẹ jọ àbíṣègbè yẹn change díẹ̀ lọ́wọ́ yìí kì í fi gbé lọ sí ọsibítù. inú màá ní owó kankan lọ́wọ́ yìí nígbà gbóògì tèmi tó ń bọ̀ yọ̀ọ́ rẹ̀ àbúrò owó fọkàn bá mi yákejì. Emily ìka ni ẹ ṣé bí gbé owó náà ni mò ń ké fún ẹnu mọ́tò ń bàtà ń bọ̀ àti pé oníbàárà mi tí mo pè nǹkan tó sọ fún mi yà mí lẹ́nu ó sọ fún mi pé oníbejì lòún fẹ́ ṣe kò dé sẹ́yìn tí mo lè mú lọ àbí kéèjì ṣó lè tẹ̀lé mi kájọ lọ. èmi kéèjì ti tèmi. kí ló dé. ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kàkà bẹ́ẹ̀ máa lọ sọ́dọ̀ àdàmú máa lọ yáwó lọ́wọ́ ẹ̀ bóyá máa rówó fún mi. ta ló ń dá dàmú. Ibi mọ́là tó ń ta nǹkan wájú ilé ni. Ah, mo rántí mo rántí. ó bẹ́ tà tètè lọ. Ah. ẹ yá lọ o ọmọ náà wàá wò ẹ́. ń bá tina ni mo béèrè mo dẹ̀ ti gbálẹ̀kù ẹ̀ gbálẹ̀kù ẹ̀ kò sí nǹkan tó yọjú sí mi. ó ti jáde nìyẹn. Ah. gbálùmọ́dé. Ah, èmi ò mọ o nítorí pé tó bá ń jáde kò kí ń dágbére fún mi bó dẹ̀ ṣe máa ń lọ nìyẹn. sórí ibùsà kí ló wá dé àbó lórí burúkú lélẹ́yìn ni ṣé mo jọ tínà lójú ẹ̀ dàbí mo jọ àwọn aṣẹ́wó tẹ máa ń bá káàkiri bíbá yìí ni. ní sùúrù kò ní láti jọ tínà lójú mi mi ń ṣe àlejò bíbá yìí kọ́sítọ́mà ni mi àbí nǹkan tí mo sọ yẹ bẹ́ẹ̀ mo tẹ̀ ṣe ń wo èyí ṣojú gbogbo nǹkan tí wọ́n ní tínà ò ní tó tó máa wù mí tó bá lè ṣeré fún mi. ẹ màmá gbọ́ lórí burúkú yìí ṣé mo jọ pàṣọ lójú ẹ àbí mo jọ màláìka àbòṣùpà àbí wàásù gbàgbé gbogbo àwọn ìyẹn tèmi ni pé ìwọ ṣeré fún mi ẹ̀ẹ̀kan tó lè ṣeré fún mi lẹ́ẹ̀kan yẹn máa fún ẹ ten thousand. bẹ́ẹ̀ ni ṣọlá àwọn tínà tí máa ń bá yẹn two thousand three thousand lówó wọn o bọ̀ sórí wọ wípé mo kàn ti ẹ̀ wo ó kún gan pákéjì yẹn yẹn kò yẹ ten thousand tó bá tó á jẹ́ bí ẹ̀ẹ̀mejì. ẹ máa fún mi ní ten thousand. olùkọ́ ló fẹ́ máa parọ́ fún ṣé o ti rí. ìgbẹ̀yìn yá dùn ara lọ mú sùúrù adùn ni ó gbẹ yìí. lèrò jẹ́ àlọ́ ó yà. ewúro kẹ́yà lọ́mọ àpákòtò jẹun ni yóò jẹ́ dundun. máa gùn ní. tókù bá jẹ lọ ọkàn á jẹ bọ̀ gbogbo lọ́la ó sọ̀rọ̀ kejì ó padà wálẹ̀ kò nílẹ̀ tó padà parí kẹlẹ́ mi ò dá sí i tó kú bá jẹ́ lọ ọgbọ́n á jẹ́ bọ̀. pẹ̀lú ọkọ ọkọ ní ṣe lágbára ìjìyà náà ṣubú ọ̀bẹ kí ti bẹ̀kẹ́sẹ̀ wọlé alákìsà ọ̀sán nígbà ṣọ́ wíníwíní lójú orókùn ọkọ nìgbà bí méjì ló wọlé tọ̀ mí wá ọkọ mi lágbára ọlọ́run kankan ò ní ṣe é wo tó bá jẹ́ pé kan tí màmá ṣe náà ni tí màá fi rí owó tí màá fi tọ́jú ẹ̀ kò burú màmá ṣe kí nǹkan ṣàmá ti ṣe é fún mi lágbára ọlọ́run kankan ò ní ṣe é kó mi jẹun kí ló máa jẹ. síbẹ̀ kí n yẹ o kàrí ẹ̀ rántí ọmọ mi tó ń ṣe ìbejì rẹ̀ ìdílé hmm? ìlàkì ọba ọmọ òṣèlú àánú ìrìn àjò tí wọ́n ti yà jẹ́ ìlú ọmọ tó bá ti dé ṣé ìlú ìlànà àyè ń pè é. let's go. We are good to go now. Auntie Shedama. Okay. So you're Kẹ́hìndé ìyá Kẹ́hìndé ìyá Kẹ́hìndé ìyá Kẹ́hìndé. ìyá Kẹ́hìndé ìyá Kẹ́hìndé ìyá Kẹ́hìndé ooo mi wà lọ báyìí sí àìmí ah, dé gbólúwò yìí sí ooo èmi dé gbólúwò yìí sí ìyá Kẹ́hìndé ooo àwọn ibi ah, dé gbólúwò yìí sí. dé tó change plate ẹ̀ sítọ̀dọ̀ àbúrò ẹ̀. màkínú pé kò jẹ́ tiẹ̀ ẹ̀bí dà ń pa mi dẹ̀bẹ́sẹ̀. ìbí ń pẹ́ ládùúrò oúnjẹ tí mo bù fún ẹ̀yin ẹ̀bùn oyú ẹ kọ́mí ti ń ṣẹlẹ̀ nínú ilé o lẹ́nu ọjọ́ mẹ́ta okùn ń jẹun hàn bí ẹ̀hàn nù kí ló dé. ṣẹlẹ̀. mami ẹ má bọ́ ta o ẹ má jáde o ẹ ṣáà dúró sínú ilé ẹ bẹ́ẹ̀ tẹ má ní ẹ ti wá ń ta màá ṣáà dúró síbi àìmọ sọ fún pẹ sí mi. ìdá o ṣe ọkọ mi ṣó ti jẹun. mo ti jẹun ẹ ṣáà dúró ṣó ni gbogbo oṣù tẹ̀ ń ṣe gan o mọ̀ kó tó ṣáàjì ara mi ti wà lọ́nà gan ẹ ṣe sùúrù. ẹ dúró. ṣe sùúrù. Ah. ṣé ilé náà ń torí 那个。 gbọ́wọ́ náà jẹ́ kí n wo ah, ah kí ló ṣe ń bẹ̀ náà ah mo mà dáràn báyìí ọwọ́ òkè pẹ̀lẹ́ wo Grace Grace bá mi mú rọ́ọ̀bù àdáhùn. mo mọ̀ pé máa dùn gbọ́ngàn o kì í dáràn ṣé ni kí n máa sọ pé kò yí máa ṣeré pa ah, wo Kẹ́hìndé má kó bá mi o. ìyá màá ra ṣe díẹ̀díẹ̀ mọ́mí kí ni wọ́n mìíràn pé kí n máa ń travel bí táyé mi ṣe travel. Hmm? táyé gbó sọ orí pàlàpàlà yẹn fún ẹ náà. àwọn ọ̀rẹ́ mi tájọ́ ń play ball ni. wo lágbára ọlọ́run ò ní lọ síbi tí táyé ẹ lọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó lọ síbi tí táyé ẹ lọ lágbára ọlọ́run. èyí ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi kọ̀. Hmm. ẹ̀ ń pè mí ní kẹ́hìndé at least ẹ bá pè mí kẹ́hìndé máa ní táyé mi ibo ni táyé mi lọ. ọmọ kẹ́hìndé èjìrẹ́ òyìnlá wíníwíní lójú ogun èjìwọ̀rọ̀ lójú ìyẹ́ ẹ̀ òbẹ́kìtì bẹ́kẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ wọlé alákìsà ó sọ alákìsà dó nígbà aṣọ ǹbá rí ǹbá yọ ọba ọmọ ó ti tó kò mọ̀ tán lóòótọ́. sí ohun tó ṣe ọmọdé yìí ti tẹ́lẹ̀. bàbá kò sí nǹkan tó ṣe é nítorí ẹ̀gbọ́n làwọn ìwà tó ń wù yìí ṣe ń dẹ́rù bà mí n bá ní àfi dọ́dọ̀ gbọ̀n kí n dọ́dọ̀ yín kí n ṣàlàyé fún yín. bàbá ifá yìí sọ̀rọ̀ èjìrò sùn rèé èjìròrò bí olú adéáfúnná iná ń lọ fẹnu ara ẹ̀ ṣẹ́tẹ̀ wọ́n ní ó ká ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe ríro ẹbọ amágbéni àtètè kẹsùn àgbènìyàn ẹ̀wà bánilárùjẹ́ ogun àrùjẹ́ ogun là bánilẹ́sẹ̀ ọ̀pẹ̀ ohun tí fàyè sọ ọmọ tẹ́ ẹ gbé ń jọ́ kínní ìbejì lọmọ náà. ìbejì rárá o bàbá kódà ń jọ́ náà lọ́wọ́ èmi fúnra mi mo gbé òun nìkan ṣoṣo báyìí dẹ́ ni mo rí ń àbóhun tí mò ń sọ òye yín àní ọmọ tẹ́ ẹ gbé wọn ìbejì méjì ni wọ́n bí wọn méjì ni àwọn òbí wọn bí ìkánú ẹ̀ lẹ́yìn gbé wọn àìríra mm. wọn yìí ló fa ohun tí ń ṣẹlẹ̀ sí ọmọdé tí ń bẹ lọ́dọ̀ yín. Ah, ọmọdé ẹ ẹ ò da ìjọ kí wàá ní solution báyìí kí báwo ni ìṣe fẹ́ ṣe báyìí. Ah, solution àbí kí ni. ẹ mú mi pé kí la máa ṣe sí i. <laughs> kò sóhun tẹ́ ẹ ṣe ẹ padà lọ ibi tẹ́ ẹ ti gbé ọmọdé yìí ń jọ náà hmm. ẹ lọ wá àwọn òbí ọmọ náà ẹ wàá jẹ́wọ́ fún wọn pé tó ọmọ yín tẹ̀ ń wá ń jọ kìíní o àwa la gbé o. Ah. ara ọmọdé yìí ká padà lọ jẹ́wọ́. no it's not possible.